gbogbo wa la ní reason tá a fi wà láyé gbogbo wa la ní reason tí a fi ń exist má jẹ́ kó ogun tí ọ lọ tí kò yẹ kó lọ kó má bàa regret o ohun tó o bá lè ṣe ni kó o ṣe kó dẹ̀ pọkàn rẹ pọ̀ sọ́dọ̀ ọlọ́run tó máa ṣe o. wáyà mi stress o. Oh. mistress, oh, choir mistress, oh, oh, oh, oh she máa dá. Kò oh, tó ń bọ̀ lókè tilẹ̀ ò gbà. Just keep your head straight. It's gonna be fine, I'm sure. Just hold it tight, hold it tight, hold it tight, hold it tight. It's gonna be fine. Stress, oh. Yeah. Stress, oh. kí káàárọ̀ káàgó mélòó ṣì ń dára tí bàbá jí ẹ ṣé wàá kí mi káàárọ̀ lójú ìṣe gbé gbogbo ẹnu ẹ sọ̀rọ̀ tó má bínú. kémi má bínú ìwọ gan má bínú. láago mẹ́wàá àárọ̀ kéèyàn sì máa sùn nínú ilé obìnrin. òun sùn láago mẹ́wàá jọ abọ́ tó wà ní kíchìn yẹn ṣọ́ máa fọra wọn ni. èmi ni kí n kó gbogbo aṣọ síta gbogbo towels gbogbo everything tó yẹ kó fọ èmi ni kí n kó síta kí n ṣe abẹ́ sókè kí n bẹ̀rẹ̀ sí ní fọ àbí èèyàn ọmọ yẹn ṣe bàjẹ́ báyìí náà èmi gan tí mo gbà ẹ́ sínú ilé mo ti jí mo ti wẹ̀ mo ti túnra ṣe mo ti wá nǹkan kan tí màá mú ṣe nínú ilé ìwọ wà ń bíbá yìí ó fẹ́ sí bíbá yìí ó ń sùn kálẹ̀ tó ṣẹ́jú péré nísìn wàá bẹ́ wọn kitchen wàá lóun wá nǹkan tó máa jẹ jọ ṣé ìwé òkò tí ẹ fẹ́ useful nínú ilé yìí tí ẹ ò fẹ́ useful rárá ò fẹ́ ò fẹ́ wúlò fún mi rárá. bẹ́ẹ̀ ni ẹ sọ wọn arábìnrin bá máa lọ ṣe é sìn you know you disappoint me honestly i am highly disappointed in you. èèwọ̀ ah, lọ́hùn ǹjẹ́ màá lè jèrè ọmọ yìí báyìí ṣé màá dẹ̀ lè jèrè ẹ báyìí olúwa ṣì ń dára so gbogbo owó tí mo ná lé ẹ lórí bí gbogbo ẹ ṣe máa lọ down the drain nìyẹn ah èmi gan ò ní gbà fún ẹ i will not open my eyes and allow my sweat to be wasted never èyí ṣọ́ọ̀bù òṣì three good years o ti ṣetán ní higher institution sí three good years o wáṣẹ́ o ṣí ṣọ́ọ̀bù o ṣe hairdressing o ṣe ibiri fáṣọ̀nù o ṣe anything o kàn ń sùn oúnjẹ òun jẹun òun fẹ̀ òun fẹ̀ lé everywhere sí mi lọ́rùn kalẹ̀ tó ṣẹ́jú pẹ́ńsì wájá scarf mórí wà lóun lọ church àbí wà lóun lọ church wo let me tell you something young lady mo ń lọ shop nísìn kí n tó dé I want this entire house spec and clean kò ti tún everywhere ṣe kò ti sún oúnjẹ ẹlẹ́dẹ̀ mi else oh you know me abi ó gbà bó dáhùn ah okay very good sit down there. pastor ó ti sumi. mi ọ̀rọ̀ ilé ayé mi ti sú tí gbòǹgbò kan ṣe wà fún mi látijọ́ bẹ́ẹ̀ náà ló yí wà kí ló dé wàhálà ẹ̀ ti ń pọ̀ jù. Oh. broda Bámilóyè Lucas pastor ẹ̀yin kọ́ ló yẹ kẹ́ máa sọ̀rọ̀ báyìí torí ah, ah, ṣé bí onígbàgbọ́ lẹ pera yín ìgbà táwọn bá ń sọ̀rọ̀ báyìí àwọn tó wà nínú ayé tó wà níta kí lẹ fait kàn sàn. pásítọ̀ ọdún mẹ́ta lélẹ̀ tí mi ò rí iṣẹ́ lọ. àti jẹun gan-an ó dìṣòro. pásítọ̀ níṣẹ́ ló dàbí pé gbogbo nǹkan tèmi ń bẹ ọlọ́run fún kò sí léyìí tó gbọ́n bẹ́ẹ̀ o. Pastor, I'm tired. Brother Bamilore Lucas, The God that we serve answers prayers. Àdúrà tọ́lọ́run ò ní gbà àwọn èèyàn àti ẹ̀yìn wọn ti ṣe rárá. The moment we open our mouth to pray to him, ó ti di dandan Ọlọ́run ti ṣe. As a Christian, where is your faith? Be steadfast with your faith. Okay, ẹ eh, mo máa fẹ́ ka wo Hebrew ten twenty three ká gbọ́ nǹkan tí tó sọ. okay actually mi ò bá kóòtẹ̀ off hand but I really want you to read and say that I'm not just saying things for saying sake. ten twenty three. yes. ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin láì ṣe èméjì nítorí olóòótọ́ ni ẹni tó ṣe ìlérí. torí olóòótọ́ ni ẹni tó ṣe ìlérí ẹ gbìyànjú ẹ nígbàgbọ́ pé it is well. ṣé ìyẹn ni pé kí n má sọ̀rètí náà pé gbogbo nǹkan yìí máa dáa. oh thank you lord thank you father thank you son thank you holy ghost. ah èyí tí ọlọ́run jẹ́ kémi rí tó fi hàn mí nínú ìran tí ọlọ́run fi hàn mí bọ́ọ̀dà bámilóyè Lucas iṣẹ́ ńlá lèmi rí níwájú yìí ẹ jọ̀ọ́ ẹ má sọ ìrètí nù ìbẹ̀rù ni ẹ má sọ ìrètí nù ẹ nígbàgbọ́ wípé ó ti dáa and so shall it be in Jesus mighty name. kó tó di pé ẹ máa lọ ẹ jẹ́ ká gbàdúrà. ṣé màá pẹ́ mi expect kó máa wá bàtí mo sọ fún pé bá a nìbọ̀ nínú mi rí lè nìbọ̀ wá. kí ló tí mo ní wá kò sí reason tí mo ní wá náà ṣé torí pé mo jẹ́ Christian ìyẹn wá ní kí n má lọ bá a ní and moreover ṣé mi ò lè wá síbi báàní ìwọ ṣáà ni mo wá rí kò ṣe pé mo wá ṣe nǹkan mi àbí mo wá ṣe nǹkan mi. wo ìwọ ló mọ báwo dé wá ní ọ̀rọ̀ ṣẹ́. nǹkan tójú mi rí lé ní ọ̀dà mo rìn rìn rìn rìn mo ríṣẹ́ mo lọ sí everywhere tí mo mọ̀ táwọn èèyàn tún sọ fún mi pé kí n lọ mi ò ríṣẹ́ o wò ó kò í sì nílùú yìí o tó bá tún máa ríṣẹ́ ọ̀tọ̀ nìkan tán máa máa fi lọ ẹ́. nǹkan mi nǹkan mi bí kíni. wo mi ò mọ̀ o mọ̀ nǹkan tí mò ń sọ. Ah. a yẹ kó o gbọ́ àwọn máyàbá ẹ̀ kó ṣe gbogbo nǹkan tó fẹ́ kó ṣe kó sáré ríṣẹ́ tiẹ̀. my darling you need to use what you have to get what you want. influence orí gbogbo credential, certificate òde tó ń kó kiri ọmọ bẹ́ẹ̀ sweep under the carpet wọ́n ọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni kò fà àwọn máyàbá ẹ̀ kó gbé gbogbo ẹ̀ sí wọn kó bá wọn ṣeré ṣó wá ẹ̀mí ni. Ah, ah. ṣé o ti gbà wípé i'm a devoted christian hmm. and moreover mo ní fiance so what are you talking about. àbẹ̀rẹ̀ ọlọ́run mọ́dá mary ah. babaláwo lèmi ẹ devoted christian ẹ yẹnyẹnyẹnyẹ gbẹ̀yìn wọn kọ kí ló ṣé kò ṣe pé ìwà àti bọ̀bọ̀ yìí ẹ jẹ́ kí n ṣe ìbéèrè lọ́wọ́ ẹ you have a fiance you are a devoted christian ìwà àti kí lórúkọ boyfriend yẹn náà ṣé ẹ kì í. ìwọ ló mọ o ìwọ ló mọ èyí tó ń sọ but the truth is ti máa sọ fún ẹ mo mọ̀ pé ní believe hmm. but ibi tí èèyàn ò sí ọlọ́run wà ń bẹ hmm. honestly now. Hmm. so ojú àlàsàn pé ẹ tí mo máa wà celibacy until marriage. àti ẹ jẹun celibacy àwọn bá mi ṣe ń bẹ test ẹ tó bá dẹ̀ fẹ́. ọ̀rọ̀ oúnjẹ kan ló ń ṣe mí jàre jẹun kó sáyé ẹ̀mú gbà tó bá rí iṣẹ́ bẹ́rẹ̀ sùn. ọlọ́run mo gbọ́dọ̀ má tètè ríṣẹ́ o torí àti mi bọ̀ ọrùn mi báyìí ni wọ́n wà tí máa dúró sílé wàhálà wọn á ní mò sùn ju o kò ti lè jẹun ju mi tẹ mú jẹ mélòó tí mo jẹ. jẹun ẹbí ti máa wà ara ẹ ṣùgbọ́n. ṣùgbọ́n kò tó mi. tẹ̀lé dẹ̀ ní practice wa ẹ̀yìn bá dẹ̀ ti dé tipẹ́ o tẹ bá rí traffic tó wà lọ́nà ah, ẹ̀rù pọ̀ gan ẹ̀ní dẹ̀ ní choir practice mo dẹ̀ fún ìlà sílẹ̀. shut up ní ìtì ẹ̀fẹ́ gbọ́ gbogbo nǹkan tó sọ yẹn gbé ẹnu ẹ gbé ẹnu òṣì ẹyẹ sọ́hún tótótótótótótótótótótótó kí ló ń sọ kánú robó ń bá sọ̀rọ̀ kí ló ń sọ tí ò dùn mọ́ ẹ lẹ́nu ṣì ń dára ní abẹ́ imú mi o dẹ̀ gbójú bóyá o dẹ̀ ń rin ìrìn kún rìn o dẹ̀ ń rin ìrìn o dẹ̀ ń rin ìrìn yamayama ìrìn ìdọ̀tí. rárá o irọ́ o. irọ́ ni kí ni tálẹ́ tó parọ́ ìwọ àti tálẹ́ ń ṣe gbogbo yẹn ìwọ àti tálẹ́ ń ṣe pé wọ́n parọ́ ah okay so that your bold màá máa sọ̀rọ̀ wọ́n náà máa dá mi lóhùn right. Ah, ìwọ ọmọ yìí kí ló pa ẹlẹ́kùn kí ló pa ẹlẹ́kùn ṣé mo fọwọ́ kan ẹ̀ ni ṣé mo fọwọ́ kan ẹ̀ ni tó ń ké. Hmm. ọmọ ẹni ìbájọ ní àbájọ ọmọ ẹni ìbájọ ní àbáyọ so ládùúgbò gbogbo owó tí mo kó lé ẹ lórí kó lọ sí higher institution kí wọn náà lè jẹ́ èèyàn ní society kó lè bá àwọn ẹgbẹ́ ẹ dọ́gba nǹkan tó fẹ́ fi san fún mi lélẹ́yàá bí ẹ́ nǹkan tó fẹ́ fi sọ fún mi lélẹ́yìí kí èmi tiẹ̀ wá ti mọ̀ kí tí kó gbogbo owó yẹn kí ló fi ra ẹ̀rọ ọlọ́ta síwájú ilé ó dẹ̀ jẹ́ méjì mẹ́ta márùn-ún lówó mi ká má ṣáà máa pa owó lójoojúmọ́ ó wá máa wọlé fún mi as return ìwọ wá gbégbá ìrìn kan ẹ̀ wá rèrè ń bẹ̀rù èmi jókòó síbí mò ń retí ẹ á tó dé ó lọ bìkan ni á tó dé ká lè lọ bí sílé ká lọ káwọn ọmọ wọ́n rí ìwé omi lọ fámílì àwọn ọmọ gbogbo gbogbo ẹ̀ lọ ìṣe kẹ́lẹ́ ló ń bẹ̀. ẹbí tó bá rí tó gbà just go. ṣé ilé yìí gbé lè ti rìn ìrìn àjò àti ìrìn àjò àti lè ti rìn ìrìn fún òun lọ́jọ́ òṣù. ogun tí ó lọ bí yẹ kó lọ kó má bàa regret o. Oh ohun tó bá lè ṣe ni kó o ṣe kó o pọkàn rẹ pọ̀ sọ́dọ̀ ọlọ́run tó máa ṣe o. What are you doing here? Because àárín wù ẹ lọ́sàn. Ọ̀tọ̀ um, lẹ sọ, lóòótọ́ ó yẹ kí n ṣe wá school because àdìpẹ́ bẹ̀rẹ̀ exam Uh huh. If you're here for bẹ̀rẹ̀ exam yìí, then you not supposed to be here ó yẹ kó wá skul pẹ̀lú àwọn ẹgbẹ́ ẹ̀kẹ́ máa kàwé ni. ṣé mi tí mi rówó ra handout lẹ́tẹ̀ lo textbook lẹ́ni kí n máa kàwé bọ̀dá mi last week ní school circular wá jáde tí wọ́n náà pẹ́ bẹ̀rẹ̀ exam mi ò tí ì sanwó school ẹni tí ó bá dẹ̀ ti sanwó school kò lè bá wọn ṣe exam sa. Oh, God nothing is working in this country nothing àtàrọ̀ ni mo ti forí jágbó lọ tí mò ń pín CV káàkiri tó bá débí wọ́n ní vacancy tó bá dán wọ́n ní vacancy níṣẹ́ ló dàbí pé gbogbo wọn jọ ṣe mítìn kan pé graduate tó bá ti ń wáṣẹ́ ò wọ́n gbọ́dọ̀ fún níṣẹ́ i'm tired. right now i don't know. bóyá tí n bá wẹ̀ tí n freshen up tí remember what bá you know maybe me and you we can sit and, and talk bóyá we can find a solution to this present situation but right now I have, I have to shower I have to shower first. Sister. Hi. Good afternoon. How are you? Sorry. I was just gonna, you know, um, Mugo Bashuwa, Nino Church, I was. Good afternoon. Pardon my manners. My name is um, Folari Olakunle. And um, I've been seeing you in church for quite some time, and I must commend you. You are wow, <laughs> really. I, I'm full of personality again, and apart from that, your voice is it's melodious. You know, in because when I came, I was in church, and I was like, oh, what's so spectacular about your church and all of that? But later, when I started coming to the church, Mole saw categorically the voice. Eh, it's one of the reasons I keep coming back to the church. I like your person a lot and, and I wouldn't mind if um, I can have your number and then we can we can be friends, like talking terms from time to time and all of that. If you don't mind. Really? Yes, really. You don't mind? Yes, please. I do. Excuse me. No, I don't. I mean no harm. I'm just. Sister? Sister Kenny? <laughs> you didn't even tell me your name. That's fine. Sister? Sister Kenny? gbogbo wa la ní reason tá a fi wà láyé gbogbo wa la ní reason tí a fi ń exist má jẹ́ kógun tí ọ lọ bí tí kò yẹ kó lọ kó má bàa regret o ohun tó bá lè ṣe ni kó o ṣe kó dẹ̀ pọkàn rẹ pọ̀ sọ́dọ̀ ọlọ́run tó máa ṣe o. wáyà mi stress o. Oh ṣóúnjẹ yìí ò ní dá wà lálẹ́ báyìí ebi ah, ń pa mí. Mm-hmm. Tolú, ṣé kì í ṣe oúnjẹ tó kù tí mo ra bò kalẹ̀ nínú kitchen? Wọ́n pé tí n bá dé mo máa jẹ. Ṣé òun kọ́ ràbí? Àbí ó dáhùn òun kọ́? Oúnjẹ mi ni àbí? Òun ni. Òun ni. Ah! Olúwa ṣe ń dára. O ní èmi oúnjẹ tèmi gbọ́n kalẹ̀ pé tí n bá dé o tí mo ṣe pé wàhálà ọjọ́ tó ti bá gbé kiri kan fi sínú òun ni wọ́n gbọ́n sínú abọ́ tó ń jẹ tó ń kó mì ìwọ ọmọ yìí o ìwọ ọmọ yìí ọwọ́ jà mí lulẹ̀ yìí o wọ́n fún wọn bọ̀ mí lọ fún o àwọn náà tún gbà ní ẹ̀rí àti ẹ̀túndé ariwo tún bẹ̀rẹ̀ jọ kí ni ìwúlò ẹ nínú ilé yàtọ̀ fún oúnjẹ jíjẹ yàtọ̀ sí pé kò jí kò bẹ́ sí kíchìn kò bẹ̀rẹ̀ sí ní jẹun yàtọ̀ sí yẹn kí ni usefulness ẹ nínú ilé yìí gangan ah òun wá jà mí. ta ni ta ni yẹn. dídé gbogbo ẹni tó ń pẹ̀lú ó láyà o ó láyà o tí bá kú ẹ. Hmm. kí ló pariwo kí ni èwo ní rádaràdà. àtúnmí ah dispatch dispatch rider kan ló ṣẹ̀dé nísìnyí mo ti ríṣẹ́. <laughs> oríṣẹ́ ń gbọ́dọ̀ jù. mo ti ríṣẹ́ àtúnmí ẹ̀gbọ́n o. Owó ẹ̀ka ti rí ah, ah. Oh, No! Eh, Olúwo ṣé! Olúwo ṣé! Olúwo ṣé! Látijọ́ yìí, how ah, eventually? How I can full name? How am I? This is so nice. Ṣòtì rí ìsìn. Kọ́tẹ̀mí náà sọ lórí èyí. At least now, wàá wúlò fún mi. Wàá wúlò fún rẹ̀. Especially pátá ìwúlò fún mi nílé wọn bá gba sálárì nìyẹn kẹ. a bẹ́ẹ̀ ni. <laughs> olúwa ṣeun ah, i'm so happy for you that's good. yà lọ lọ gba oṣù tí mo ti bọ ẹyẹ lọ gba ọṣẹ tẹẹdẹ lọ pé bámbé àti oúnjẹ ah. Father, we declare that we love you. We declare everlasting Oh, Shindara. Hello, babe. For real? Oh, praise the Lord. I'm so happy for you. So, you lo ti wá Oh, nice, nice. Meanwhile, má lọ máa ṣe dieje níbi iṣẹ́ o. eh, mo mo eh. so kò make sure pé kó má lọ máa múra bí su a máa kan gbogbo àkọ̀pọ̀ mọ́ra bí su yẹn ma ṣe yẹn o better o need láti máa look smart at all times all right darling take care i'm so happy for you All right, congratulations once again. All right, darling, take care. Wow. <sighs> Okay, so. I'm quite sure that you all are wondering why I called for this impromptu meeting. Okay. For quite some time now, our business development unit has been lagging behind. And that is because we do not have adequate hands we do not have enough hands to handle things for us. Um, you know that you are not capable of what you are doing, but we need more adequate hands on deck. And that is why we have employed Oluwashindara Koka. Please stand up for recognition. Yeah, so she will be working with Oluwatoyin. So Oluwashindara Koka, this is by my right here is Mr. John Okafor. He's our legal advisor. You're welcome, Mrs. Washington Apoka. Always on the move. Anytime there's case, but we don't we don't pray to have one. So don't bring one for us. <laughs> and by his side is the company accountant. Then beside her is Juliet Mensah. She's from Ghana, an IT student in this company. And here is a senior colleague of yours. She's also in business development unit you'll be working with. her. she's like a mentor to you. She will put you through everything you need to know about this job. So you need to work hand in hand with her. You understand? So e, everybody, please have your seat. Ah, Ọ̀gá. Ṣé mo ṣe yẹn tẹ́lẹ̀ ni? Tí má ṣe yẹn jù ń tó lọ ìdáríjì mi. Mi ìlú má darí kan, ẹ kú gbogbo yẹn gbé kọjá lórí mi yẹn Zainab, I have told you several times that this is a corporate setting. I'm very sure Mr. Okafor doesn't even know what you are saying. Not everybody understands this language. <laughs> Sorry about that. Okay, you must have met her when you were coming in. That's the company receptionist. So I, I, probably you must have familiarized yourself with her. You're going to get mention Everybody, the project at hand is very important. Our competitors are as well as capable as we are. So when there's competition, you have to do everything to outdo your competitors. You get what I'm saying? Yes. So, um, Oluwatoyin, are you giving me your word that we are going to win this contract? 100% sir. Okay, so please, you will work hand in hand with her. Take her to the field. Let her have field experience. Sir, you know I always do my best. But she should be up and doing. To really work on them, you have to be calm and working. Of course she will. She will. Thank you very much. Thank you, sir. <laughs> Thank you. Oh, Mr. John, please. kí ló wá láti nínú èdè ètò kan tó gbogbo ẹ̀kọ́ bíi rainbow colour ó fine ó fine jọ ó akápò ń ṣe colour combination nílé. ṣùgbọ́n báwo ni ṣe wà pọ̀ báwo náà ìtẹ̀ nínú àìsàn tẹ̀. kámi lóhùn. ó tẹ̀ máa ń ṣe gẹ́wì. gẹ́wì ìwọ náà mẹ́ta ṣé wàá fẹ́ sọ pé òun ẹni tí mò ń sọ ni ta ló gbẹgbẹ wa kọjá ń sìn I'm talking about that Shindara àbí kí ló porúkọ rẹ̀. ọmọ yẹn ní pọ́blẹ́mù o ah, wọlé ó ní ogun kí ló dé wákàtí ọ̀rọ̀ dàdé ẹjọ́ ń sọ̀rọ̀ ẹ̀ báyìí ìyá ti bẹ̀rẹ̀ sí ní pọ́blẹ́mù kí ló ṣe fún ẹ̀ kí ló ṣe fẹ́ kí ló wà ń gbà ẹ̀ kí ló dé. ọ́fíìsì la wà náà. It's unethical láti máa pariwo bẹ́ẹ̀ yẹn. Má bínú ọkọ ẹ̀ mọ̀. I don't like her. Tó bá ti gbẹgbẹ́ mi kọjá báyìí, nǹkan máa feel bákan bákan. Ní nǹkan tiẹ̀ láìkí máa rí. Tóyìn lẹ́ni tọ́lọ́ ń dá ìwọ bẹ́ẹ̀ ni mo like. Ó yẹ kí n ti mọ̀ ti pẹ́ tẹ́lẹ̀ bá wa ó like ẹ̀. Don't know. I don't like. I don't like girls. I don't like that. It's annoying. Kilo day. Eh, but Musha, I like you, Musha. Oh. I like you, and you know that. Mm-hmm. And what like more, they know èmi mọ̀ pé o like me. I like you you like me ẹ jọ ṣọ́ọ̀fẹ́ ẹjọ́ ṣe yìí ni láàárọ̀ kùtùkùtù ẹ mọ̀rọ̀ lọ́rọ̀ ìbẹ̀rẹ̀ sí ní sọ ó yá ẹ kúṣì ẹ kúṣì bàtà ẹ kúrò lọ fífi níta rẹ. àǹtí ẹgbẹ́ ta mọ́gàn sílẹ̀ńgó ẹ̀yìn ẹni sùúrù náà ń bọ̀ nù ìwọ láàrin èmi àti àjọ mọ̀ pé àjọ láìkí ara wa mi ò láìkí ẹwọ náà láì wákàtí ta wà yìí èmi kò tiẹ̀ láìkí ẹni rẹ̀ bọ̀. ẹ mo mi tẹ̀ láìkí mọ́ sí i mo pé màá gbé láìkí. ṣé o gbọ́ bí ìwà láti lè. ẹ bọ ibi tó sí rè. àmọ́ lè lè lọ síbi tí ọkọ ọlọ́pàá. a sọ fún ọkọ yíká mo fẹ́ ọmọ níbi báyìí. ṣé gbọ́ bí ìwà láti lè. ó yá jókòó jókòó jókòó ẹ kí ló fẹ́ kí ló fẹ́. In Jesus' mighty name we have prayed. Sit down, Sister Rebecca. Ẹ ṣe rí àwọn èèyàn wa, wọ́n máa ń sọ wípé orúkọ máa ń ròyìn. Wọ́n ò sọ o ó tọ̀nù because èmi rí wípé olúwa ṣì ń dára nínú ayé yín I must tell you this I appreciate you and I, I appreciate the presence of God in your life each time you sing out there you inspire me I must I mean that is quite good quite commendable. it's not my doing sir ah, ẹ̀bùn tọ́lọ́run bá fi yàn ọlọ́run náà la máa fi yàn. bó ṣe yẹ kó rí nìyẹn because gbogbo ẹ̀bùn téèyàn bá ní láyé ọlọ́run ló fún yàn and téèyàn bá tún wá ń lò fún tọlọ́run ó tún máa máa dá sí ni. Eh, but most of the youths out there really don't know this. I mean, hardly will you see them come to church for midweek service. They don't. And uh, you can see in your own case, you are working. At least you are employed somewhere and you are working somewhere. You will still take the time, your time, to come to the house of God to worship Him. I mean, that is quite commendable. Uh, I pray and I say it to you live that whatever you touch shall prosper. ojú rẹ kó wà pẹ̀lú yín gbogbo àdúrà tí a ti ń ṣe látàárọ̀ àṣẹmọ yín lára so shall it be in Jesus might. ọ̀gá ah. ẹ má bínú ẹ má bínú kí ṣẹlẹ̀ i'm tired. ẹ má bínú sá mo fẹ́ invite yín fún program kan ní church wa my story must change ní tíìmù yẹn in fact ẹ máa enjoy program yẹn gan honest dey believe. ṣe ń dára. ah wonders máa ń ṣẹlẹ̀ ní church wa gan o. ṣé mo sọ fún ẹ pé mo ní story tí mo fẹ́ change. Ah, ọ̀gá story everybody gbọ́dọ̀ change mo mọ̀ pé owó òkè tó lówó tọ́lọ́run bá tún bless ní ju gbèsè ṣe. àtúgbẹ́ lámà adébẹ̀ sọ́wọ́n ni ká máa contribute one million ah, ká máa ah. san tithe ká máa ṣe kínní. rárá rárá eh? kò kì í ṣe bẹ́ẹ̀ church oh Zainab ṣó parí iṣẹ́ yẹn. okay all right hmm. sorry hello hello ah o ò sọ fún mi tẹ́lẹ̀ ah okay I'll, I'll just pick it up now ọ̀rọ̀ mi yẹ kí mi ò tí kúrò lọ́fíìsì. Ah, pé mo disturb ẹ mo fẹ́ invite ẹ wá fún program kan ní church wa my story must change ní tí ilẹ̀ mo wá really enjoy ẹ gan. I don't get a church program. ṣé mo bẹ́ẹ̀ lọ sírò ẹ̀ lánàá àbí mo bẹ́ẹ̀ lọ sírò ẹ̀ níjẹta. mo rò pọ́jọ́ kan náà nìkan máa ń bẹ̀rẹ̀. nìkan máa ń bẹ̀rẹ̀ ó dẹ̀ ní my story must change is there anything wrong with me ṣé mo sọ fún ẹ pé ó ní tí mo fẹ́ kó change wọn ò tẹ̀ tún sọ pé bóyá for better or something my story must, must change. don't you think Your story must change. My story must change. I don't get you. Don't you know I do not like you? Is it until I spell it out to you that I do not like you? Besides, kilo ló ń pa mi kí kí gbogbo church programs yìí? Ṣé o pàdé mi lẹ́nu ọ̀nà church in your what? Ah, ah. But still back in the church, she ọ̀dọ̀ èṣù ló wà máa Did you just say that to me? The one girl you ń koja yesha. Can you just imagine Kilo ló fa gbogbo insult yìí? who are you to judge me láti sọ fún mi pé ẹ eh, ẹ eh, eh, tèmi ìbá lọ sílé ọlọ́run ṣé lẹ́sù lèmi ń lọ as in i do not get you ṣé mo bẹ́ẹ̀ rẹ́rìn rí láti yọ tòsí di ọ́fíìsì so why you inviting me kí ló dé kí ló pè mí àti ẹ̀pọ̀ gbogbo hypocrisy máa pín kínní ẹ máa hmm, máa sọ ẹ máa máa sọ bẹ́ẹ̀ èèyàn lẹ́nu bíi pé ọmọ èṣù lèèyàn hypocrisy náà dẹ̀ ni gbogbo this is an office environment what right have you ṣùgbọ́n nǹkan tó ń sọ ń sọ pé mi lọ sílé èṣù àmọ́ lẹ́tù sọ wípé my story must change ah, story mi kí ni mo sọ fún ẹ kó ṣe story mi now oh, tell me what is wrong with me the way you're seeing me like this ah. is there anything wrong with me ṣé o dá tó mi ni eh? why to ṣe sọ fún mi pé ìwọ tó sọ fún fẹ́ kí story mi oh change. ọgọ ní sórí o ọgọ wà lé o about kà bá gbọ́ judo you wanna know what's gonna happen. okay ọ̀gá wa lọ fíìsì. i think it's even better kó ọ̀gá wa kó wa máa gbọ́ pé corporate establishment lọ sí sọ church Any Nigerians ẹ command very ń gbé in a very wrong way ṣé ibi ìgbà ìjẹ́bi tó take ah. me pamphlet. calm down baby please má worry do you have to choose have more. má bínú o. choose have more You will kill on ń Oh, wọ̀ngàn ó dẹ̀ sì you. Leave me alone, o lífi èlò you are bossing. You ìwà àbòsí ni nǹkan life? bá láìpẹ́ yẹn máa jẹ́ kẹ́ni èèyàn máa last funny. You sọ ni kì í ṣe kéèyàn máa sọ̀rọ̀ ẹ lẹ́yìn lífi ṣé ó láìkẹ́ tó ṣe bí ẹni tó láìkẹ́ ní sí nǹkan tó máa ń ba ẹ̀yin Yorùbá jẹ́ náà lélẹ̀ ẹ̀ ní láìkẹ́ yan ẹ̀ ní lè sọ dojú ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí máa ṣe bí èèyàn gidi ṣé wọ́n fẹ́ máa ṣọ̀bì ẹni pé èèyàn gidi ni ó láìkẹ́ ká dẹ̀ fèsì ká sọ fún stress pé nǹkan tó ń ṣe ikọ̀ ẹ̀ ò dáa ó wá bẹ̀rẹ̀ sí máa ṣe bí ìbẹ̀rù ṣe bí ìbẹ̀rù wẹ́ẹ̀ kì í b mo lè introduce you as Mm. After one, we go to Bangalore. Uh, you know, I'm cooking. I'm, you know, I like to make friends. And, and, and me, I, cherish friendship more than anything else. Yeah. Oh! Yes, sir. Come on, no, no, no, it's okay, it's okay. Just hold on. Let me introduce you to my friend, my buddy of life. Mm. Um, Shindara, meet Folarin. And Folarin, this is our newest staff, highly committed. Hi, how you doing? Good, day, sir. ẹ̀ṣẹ́jú ah. Ah. kí ló dé wó ìwé lè bàjẹ́ kò ń ṣe area sister. the grace of God is sufficient. hallelujah somebody. this baby is adorable. Hmm. ó rántí nǹkan kan tí mo máa ń ṣàlàyé fún ẹni ṣé wọ́n tí ọmọ tí mo sọ pé mo máa ń rí ní church àwọn cousin mi tí mo ní mo like ọmọ yẹn gan from the way she does her stuff and all of that. were you kidding me? this is the lady. Seriously? This is the lady. But eh, let, me be sincere with you. Babe Tonwe. Yeah. She's one of the most dedicated staff. Timothy meet lórí Always on point. But mo fẹ́ sọ fún ẹ, òrèlè lè bàjẹ́. Ọmọ Ọlọ́run ni church girl ni. Come on, ṣé ọmọ ìṣúná kí wàá máa wá kiri ni? No, okay, see. If I'm not going to ask you for anything again, I'm just going to ask you for this one favor. Can you please? Give me her number. Please, please, if you trust girl, she. Okay, okay, okay. Let me promise you something. You will get my number. I'm oh, okay with respect because um, you're, you're my closest friend. mi ìdá láìpẹ́ máa ṣe nǹkan lẹ́yìn even when it comes to situation like this tó jẹ́ pé ẹni tí mo rí ní do mm-hmm. oh, oh, you understand? ó fẹ́ ṣó fẹ́ jẹ́ kí n gbẹ̀yìn ẹ lọ. obìnrin gun ò achieve anything bẹ́ẹ̀ i tell you fuck! o will lè achieve anything. ńlá lè ṣe okay do, do you want us to bet. of course fantastic Four million. Two from you two from me. wow okay hold on let me think of a business I can quickly run with the four million. with any business you get island and. No, you are that of my money. Okay, I think a poultry business we can compete test run it, but who is test run it? You know, and let's see how it goes. Thank you for partnering with me. òun mo actually draw dé and then you just walk past like orí oh, mi. good evening sir. nínú lọ́nlọ́ maybe I could give you a lift or something. Um, ẹ a mi ni stalker. stalker I think I do. Are you stalking me now? I'm not stalking you. God tó ń nǹkan tó ń ṣe mí ló ń pa and that's you. So <laughs> jẹ́ ká lọ kójò máa pa ẹ púpọ̀ jù ọ́ what do you think? Òjò ń Oh. Eh ṣèbórí mi ló máa rọ̀ sí. mo mọ̀ kórìí ẹ ló máa rọ̀ sí. thank you. I was actually waiting for you though. Pẹ̀lú bó ti fáìn tó tún wá fún mi ṣàpẹ́. Gbogbo nǹkan tó máa máa gùn mí tí èmi fẹ́ jẹ́ kí n fi ẹlẹ̀ ló ń ṣe. <laughs> Ó mọ kankan. Babe, wàá wọlé má kó. gbogbo wa la ah, ní ìrẹsì ojú ẹ ṣe ń dán láti ọdún tuntun iṣẹ́ àkókò lójú ẹlẹ́mọ̀ a gbọ́dọ̀ gba visa kàtó di rẹ̀ kí ló ṣẹlẹ̀. ọbẹ̀rẹ̀ hmm, o ṣàmọ̀ pé wọ́n ṣẹ̀ gbà mí síbẹ̀ yẹn hmm. so mo ní láti impress wọn àtìgbà ah, wípé first impression ó má sàgàn. that's true o really need láti express wọn so that wọ́n lè tẹ̀ promote ẹ very fast àbí so báwo ló ṣe rí báwo ló ṣe rí ṣẹyẹ ṣóun gbádùn ẹ. mi ò gbọ́dọ̀ parọ́ fún iṣẹ́ yẹn wà òkè gan-an ó kàn jẹ́ pé ó ní ọkọ̀ tó ń disturb mi but hmm. ìyẹn ò kí ń ṣe issue èèyàn kan disturb kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà. ṣé o rántí bàbá kan báyìí tí mo sọ fún ẹ nípa ẹ mo pàdé ní ọjọ́ kan tí mo lọ láti church. oh oh yeah. ìgbà tí màá resume síbi iṣẹ́ mo kàn find out pé ọ̀rẹ́ ọ̀gá mi ni wow mo ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá mi rẹ̀ fún ọgbà nọ́mbà mi àtùgbà yẹn báyìí kò jẹ́ kí n gbádùn pé láàárọ̀ pé lọ́sàn-án every time so hmm. ọ̀rẹ́ tiẹ̀ sísún mi kàn ó lè gbé fún hello. mr fọlárin okay mo rò pé mo ti ní kí ẹ má pè mí mọ́ see stop wasting your time i have a fiance okay ah ọlọ́pàá èèyàn. Ah, come babe come on you don't talk to people like that báwo ló ṣe máa ká nípa ẹ oṣù máa yẹ tó ṣu ni ó mọ̀ bóyá bọ̀bọ̀ ẹ ní good class fún ẹ. you no just compliment like that it's wrong. wo ọlọ́run wá kí ẹ káàsì nǹkan I just love you all over again. ó máa ní brain you are very brainy and intelligent. ṣé o rí mú ti márùn-ún wípé irú ọ̀rẹ́ wo lè ń bára yín ṣe tẹ̀ bára yín sòótọ́ now it's clear to me kó má bà á sọ̀rọ̀ òun ló yẹ létí dídí ẹ tí kì í wà ní etí ẹ. jọ kí ló kọlu ẹ náà kí ni nǹkan kí ni kí ni tó ń jó ẹ lọ́wọ́ kí ni tó ń jó ẹ lára. kí ọmọkùnrin yìí gbà lọ́wọ́ ẹ tó ti ẹ̀dẹ̀ fún ní jáàmù ẹ̀gbọ́n tó sọ. báyìí sọ̀rọ̀ you love bami lóye kí ni ìwọ̀n náà lọ sí lọ. ṣé love ni mo fi rẹ́ǹtì lè yìí àbí love ni mo fi rẹ́ǹtì lọ sí yunifásitì tó fi rí ẹ tó fi dá lójú ẹ báyìí jọ tẹ́bí bá pa ẹ́ ṣé ló ló máa gbó sínú abọ́ tó máa máa jẹ torí mò ń sọ̀rọ̀ sí ìwọ́n sọ fún mi pé wọ́n lọ́ọ̀bù èèyàn kan wọ́n bí báyìí torí ẹ̀yàn máa yé ìsinmi kan wọn àti ọ̀rọ̀ yín ọ̀rọ̀ yín ò yàn tó kò ṣe ká ìsinmi ṣe blood oath àbí tó kó máa kú ni torí ó máa ṣìbí bẹ̀ kí ṣètò ó máa kú. gbogbo wa ní reason tí a fi ń exist má jẹ́ kó ogun tì ọ́ lọ bí tí kò yẹ kó lọ kó má bàa regret o ohun tó bá lè ṣe ni kó ṣe ojú ẹ tí mo wọ yìí ó rí bákan there's no smile on your face are you okay. ìgbà tí mò ń bọ̀ ni Rónkẹ́ pè mí ó ní wọ́n ti transfer wọn láti kó lọ sí Àbújá. okay i mean is that not supposed to be good news wípé wọ́n transfer láti kó lọ sí Àbújá. I mean, you're supposed to be happy. Our work is taking our places. And Abuja, ilé owó Abuja now, show money. Ah, inú mi dùn I'm happy for her, but My máa say go. My career, kọ́rẹ́ kan tí mo ní nìyẹn. Eh. So torí pé wọ́n transfer rẹ̀ láti Èkó lọ sí Abuja saying you're not happy. So what about me? <laughs> eh? uh -uh ìwọ náà mọ̀ pé nǹkan tí mo mean nǹkan nìyẹn nǹkan tí mo mean nǹkan nìyẹn máa má time ẹ̀ sí another time ṣùgbọ́n. Oh, anyways let me tell you this do you know what it. ọmọ ẹ máa tún lẹ bẹ kí ló ń ṣẹlẹ̀ náà. ah i'm good o iṣẹ́ ò fi bẹ́ẹ̀ wà hectic na in fact site la lọ ní gbogbo ẹ̀. oh that's good that's good that's good. Um, <laughs> mi ò rò pé o expect me tẹ́lẹ̀ mi ni because normally I wasn't supposed to come today but. I tried to call you a couple of times but ìgbà tí nọ́mbà yóò lọ ni mo ní kí n wá fúnra mi kí n lè rán ẹ létí pé ọ̀la ni interview yẹn. ah look at him ṣé pọ́sìkì gbàgbé interview mi láéláé mi lè gbàgbé. Ah, ó bẹ́ẹ̀ ta kó má gbàgbé o and John torí ọlọ́run tètè dé lọ́la o torí mo ti bá ọ̀gá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀ so I beg you ma, disappoint me. oh okay that's that's a good one mm, ma make sure pé mo tètè dé máa yìí ti débẹ̀ láàárọ̀ mi ò ní jẹ́ kí Sundara sun ọ̀dọ̀ mi kó má dé pé màá lọ gbàgbé sùn lọ láàárọ̀. <laughs> ọwọ́ mi rè lókè èmi ò mọ̀ ń pa yẹn tèmi ni pé tètè débẹ̀ lọ́la ó mọ bó ṣe jẹ́ ó mọ bí iṣẹ́ yìí ṣe jáde o. má worry má worry come baby. afa kí ló wà nílẹ̀ kí lẹ jẹ kù ọmọ bóyá fẹ́ jẹun. ṣé máa mú gàrí. Ah, ah, tí má dà wọn àbí. babe èmi kẹ́ ẹ́ àfi kó máa tẹ fóònù ẹ̀ tètè. má bínú kí ló ṣẹlẹ̀. ó ní ìwọ̀n tí mo fẹ́ pa kí èsì ẹ̀sìn. èké ìbìdú kí ló dé tata fọ́pà every now and then tọ̀tọ̀tọ̀ ṣé kò sí. ṣé o wà interested ni àbí o kì í ṣe partner mi. o ìyá máa bẹ̀rẹ̀. o mèrè rárá ni mo gbọ́ ṣàlàyé. ọ̀rọ̀ ọmọge ọ̀sìn dára ẹ̀ ni ṣé o feel pé approach ẹ ti ń fẹ́ máa cause imbalance ní company yìí i mean her presence is quite i don't know. imbalance. yeah. true me my man. have you not noticed pé our approach to our client is quite unethical. báwo ló ṣe máa ń get gbogbo deals tó máa ń get yẹn i mean kó má lọ jẹ́ pé desperate moves ló ń lò and you know that is against our company policy. Mm, really? And if we are not careful, only then teenage company wa. Hmm. I think it's something we should all think about and tó bá yẹ pé gbogbo àpapọ̀ lọ́jọ́ ló máa bá to jog jọ̀gà Can't explain you get. Hmm. Ah, Tóyìn òótọ́ ló sọ. Tó bá jẹ́ pé nípa ṣídá rẹ̀ ah, ọ̀nà ètíkà gan-an. Oh, Eh. Eh. Because mo notice pé àgbàtọ̀ ti dé company wa hmm. To bá the láàárọ̀ I care everybody. Mm-hmm. a ṣàdúrà fún everybody Adéníkẹ́ o notice pé nígbà tó ọmọ yẹn ti dé àwọn clients wa ti increase unethical àbí kí ló pè wé nǹkan tó. ká ló pe ẹnu ẹ sọ̀rọ̀ wọ́n ń pe gbogbo ẹran tó níwò ìbí náà yọjú ta ló pe ẹnu ẹ sọ̀rọ̀ àbí èmi àti ẹ ọlọ́rọ̀ ni wá ṣá máa ń jí tẹ́lẹ̀ ṣé bí ọ̀rẹ́ mi ni mò ń bá sọ̀rọ̀. ẹ̀gbọ́n ọ̀rọ̀ kọ́pìnì ni. ìgbà tó wájú ọ̀rọ̀ kọ́pìnì ṣé mo fèsì. ó dá ọ́fíìsì mi lẹ́wà. ó ti parí pàdé òṣèlú unethical unethical ọ̀rọ̀ àwọn nǹkan náà wọn lọ sí i ṣàfi kí ọ̀fẹ́ jó ẹjọ́ ẹjọ́. Báwo ni o ṣe wà pàǹtí ẹ? Ọmọ dáadáa ọmọ dada bíi iyán ọmọ dada èmi ọmọ mu gàrí èmi ọmọ gàrí ń tèmi. Ah. guess what. Bàbá mo dúpẹ́ látòrí mi dé sàlẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ ni bàbá mo dúpẹ́. Bàbá mi yóò lè fẹ́ bá ọ̀rẹ́ lé yìí láì ṣe pàyàmọ́ta ló ṣẹlẹ̀. mo ti ríṣẹ́. mo ti ríṣẹ́. oh my god. ọlọ́run ti gbọ́ àdúrà wa. ẹ̀gbọ́n mi hmm? ò mi ò mú gàrí mo ti stop gàrí látẹ̀lé lọ. àánú má gbé gàrí ẹsẹ̀gbẹ́ kan sórí gàrí lè o máa parí ẹ̀ fine oyin máa jẹ chicken wàá máa jẹ salad but for now má ti waste owó. God is good. ẹ ò ṣe tí wàá sọ fún wa àti ṣe dára. no ìwọ ni mo kàn sọ fún but you do something for me right now wàá sáré gba owó yìí bá mi ra káàdì wá pé ẹ kí n pè sídára kí n jẹ́ kó o ah, ṣe ìdílé. a máa celebrate rẹ̀ jà. ní o bá ọ̀rẹ́ kọ́kọ́ lọ ra káàdì fún mi. <laughs> ọmọ gàá idó pẹ̀lú ilé wa eh. àfi ló tó bá kàn ń mímu nìkan hmm. ni mo máa fi sẹ́nu. Eh, dandandandan ṣé o fi ṣúgà sí. ẹ bá mú ẹ bá mú ẹ ṣá máa mú tọ́kítọ́ dé o. ooo oh, oh, kò sí ṣúgà lu gàrí náà. Eh? gàrí yẹn náà ló tẹ̀ ti fẹ́. broda Bámilóyè ah, it is rather unfortunate wípé irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ eh, ṣẹ́rí nígbà míì èèyàn máa ń ro nǹkan míì tó jẹ́ pé èyí téèyàn wá lérò rárá ọlọ́run á jẹ́ kó affect èyí téèyàn ń rò. Uh, but èmi á kàn rọ̀ yín wípé faith yín ìgbàgbọ́ yín ẹ jẹ́ kó dúró ṣinṣin kó jẹ́ your strength kó jẹ́ agbára yín ṣe ti gbọ́ have a resolute and unshaken faith. yes brother Bamiloye. last time mo wá sọ́dọ̀ yín ẹ sọ fún mi pé mo máa ríṣẹ́. Oh, yes. Things will change for better for me. That was the vision that I saw then. Yes, sir. My difficult moment is over. Baba, sir. Accident. Accident. Look at come in? at, look at my situation. Uh, ṣe rí bí ọlọ́run ṣe máa ń ṣiṣẹ́ ẹ̀ nígbà míì nǹkan tí ó fi jẹ́ pé unquestionable God là ń serve nìyẹn òun ló yé I mean he does things the way he feels like and èmi kàn mọ̀ wípé dúndùn lọ́sàn-án máa so it is I mean òun ló yé ọlọ́run ló yé but anyway I can assure you that the seven million naira tó ń sọ pé require from surgery so that you can walk again in a miraculous way my God the God that I serve will provide honestly you will be amazed in a miraculous way seven million I? will do it eh, don't you have faith no your faith is enough to make it happen. Ah, ó máa ṣẹlẹ̀ ṣe wá rí ẹ má bọ́dà nípa owó treatment yìí látìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ up till date ìjọ ti san nínú ẹ̀ and uh, we will make sure that we foot the bill títí di ìgbà tí ẹ máa fi lọ fún treatment abroad. Thank you, sir. In fact, uh, Sister Rebecca ká ní ìjọ ní owó yẹn lákàùntì ni is a good member good church member ó yẹ ká so continue to pray to God shall we pray before I go now Father in the name of Jesus. má jẹ́ kógun tí ọ lọ bí tí kò yẹ kó lọ kó má bàa regret o. Oh ohun tó bá lè ṣe ni kó o ṣe kó dẹ̀ pọkàn rẹ pọ̀ sọ́dọ̀ ọlọ́run tó máa ṣe o. choir mistress o. Oh. choir mistress o. Oh. choir mistress. hello fóònù yìí rí ìgbà tẹ̀gbọ́n náà èmi kò tí mo wà nílé mò ń gbọ́ tí fóònù yẹn ń rí ìléraléra persistently o ò gbé ìwọ tó wà lẹ́gbẹ̀ẹ́. Ah, mi ò gbọ́ o. ìwọ ò gbọ́. ẹni tó ń pè mí rè ẹ wo mi ò rí ti ẹ̀rù. ta ló ń pè é. fọlọ́rìn. ẹ gbà mí ẹ mà gbà mí kẹ́ ẹ jọ kí ló ń tú ẹ lọ́wọ́ gan-an pàápàá sí dára tó lè pè kalẹ̀ kí ni ìtàn náà orí èèyàn tó ń kú fún ẹ torí tọrùn báyìí ìwọ́dẹ̀ ní rárá òde ìrànrí mọ́ pa gbà fi bá mi lóye ìjìṣà jọ kí ló wà lára bá mi lóye wọn. ìwọ lọ́ọ̀bù ẹ̀ àlọ́ ògbó gẹ̀ẹ́tì ara ẹ̀ ọlọ́run má jẹ́ ọgẹ́ẹ̀tì yẹn bó ṣe wà bẹ́ẹ̀ yẹn tó bá yá ọmọkùnrin yìí á rọra pa etí sẹ́gbẹ́ kan tó láti rí pálá ẹ̀ ní nǹkan ṣe nìyẹn á wá wá ẹni tó ní nǹkan ṣe á wà súnmọ́ wájú ṣùgbọ́n you know my prayer for you ọlọ́run má jẹ́ o pàdánù lọ́nà méjì o àbọ̀ mọ̀ mi ò rí ìkọ̀kan lára bá mi lójì tó rọrí mọ́tò fẹ́ kú sí yìí mi rí ìkọ̀kan lára ẹ̀. àbí ti yọ ṣòtúbá tó kẹ́ síbẹ̀ kó máa dúró de bá mi lójì fún wà lára ẹ̀. Hmm. Yeah, it is possible, but what will the meeting be about though? Okay, I'll, I'll send it to you right away. Is this for real? <laughs> gonna text you the address and see how it goes. One minute. Hi you doing? Wow. I'm visitor. What do I owe this visit? <laughs> Can you please stop all the sentiments for a second? Please sit down. Let me just say it. Please sit first. I'm so happy to have you in my house. Give me a moment. Um, okay, so you don't know how happy I am to see you in my house. Thank you. <laughs> Thank you, it's fine. Thank you. So, what do I hold this visit? Money got me fair buying so. I'm all ears. I know you're a very successful businessman. Yeah. With so many companies attached to your name. <laughs> Go on. Okay. Yeah. My friend suffered broken leg from an accident and he requires 7 million for his surgery. Mm. <laughs> So, how do I come into this? Yes. Can you loan me the money? I'll pay you back instrumentally. I promise. You want me to loan you 7 million so that you can use it to go treat another man. Nígbà tó mọ bí mo ṣe and you know how much I care about you. Yeah, yeah, I know it's hard, but if you really love me like you say and you care about me, mo feel happiness mi ló matter. Hmm. After all, I can't marry two men. Mm. You're right. I truly care about you. And your happiness should actually come first. Come on, tí tomorrow. If I am going to loan you that money, it will be on one condition. I know you want my body. Come with me. Please come. Come. There is nothing to be scared about. Just come. Post nude for me to do your hard work. And then you can have the seven million. More like a business deal. Amy. Yes, babe. Post nude for you? Mm-hmm. she <laughs> must be joking. No, I'm not joking. I'm being serious. Let us see, baby. Okay. So, if I can lose bets, you Huh? Ah. Hi. Okay. Okay. The vulture is a patient bird. So I'm gonna wait. I would wait. <laughs> Whoa! Thanks to God. Eh? How long will la màmá dúpẹ́ fún. What's the problem a máa máa sọ̀rọ̀ létà ó dàárọ̀. mo mọ̀ pé mo ti mí sùn ṣáà tètè dé good night. Oh. distress. Oh, oh, oh, oh she might die. kò sóhun tó ń bọ̀ lókè Just keep your head straight. It's gonna be fine, I'm sure. Just hold it tight, hold it tight, hold it tight, hold it tight. It's gonna be fine. What's wrong with this guy now? Apá fone. èmi kan mọ̀ wípé ọmọ tá à ń sọ̀rọ̀ pẹ́ she is a very decent girl o ti ná gbàrà o ti ná gbòòrò o wá fẹ́ fàbọ̀ sórí ọmọ yẹn àbí. see i know she is decent nǹkan tí mo dẹ̀ rí lára ẹ̀ tí mo fẹ́ fẹ́ nìyẹn nítorí ó níwà ni i'm not so crazy about her beauty though, really who's going for beauty but ó níwà nǹkan tí mo ṣe fọ́ fọ́mọ yẹn nìyẹn and i really want her i'm so serious about this. <laughs> wait. Wait. Folari, are you seriously telling me that you are seriously in love? Oh boy. It's not funny. well, <laughs> well, let me tell you something. This babe is a church girl. Very decent. Like your normal self. Wọ́n obìnrin mi síwájú. Mo ṣe ẹ̀ ṣé mo sọ̀rọ̀ eléyìí fún ẹ lánàá mo sọ̀rọ̀ eléyìí fún ẹ lánàá the truth about it is mo ti fọ́ ọ̀fọ̀mọ yẹn. sí ó ṣì ń ó ṣì ń rí bákan lára èmi gan fúnra mi pé èmi èmi ìkókó ajégunjẹran tí táwọn ah, obìnrin ń lé lójú méjèèjì back and ah, ah, really ni mo wá rọ́ ọmọbìnrin kan ni mo ní mo fọ́ fún and i'm and i'm running after her ó dẹ̀ ń ṣe mí bó ṣe wù mí. I eh, eh, can imagine forget it i am. Um, mo fún fọmọ ya mi love with that lady i want her. guy wake up wake up <laughs> kí ló ń ṣe ẹ́ náà ah, what's wrong with you. trust me mo love ọmọ yẹn mo love ọmọ yẹn jokes apart mo love. see she's no go area honestly just let her be. it's sad it's sad but bó ṣe ń tiẹ̀ bó ṣe ń bó ṣe ń fi mí ṣe bálabàla yẹn tiẹ̀ ló ń seriously getting me upset i'm just gonna let her be to go her own way but. sir so, don't call her again please just leave her alone love her boy love love. àbó máa ṣe lè. náà kì í ní ìsinmi mọ́. two to three weeks isn't too much. Àbí? Kí ló fẹ́ ni mo ṣe? mi ò tíì ṣe? Láti ṣó ẹ̀ pé mo ní mi ò bá tẹ̀lé Love is truly crazy though. Ìfẹ́ ń ṣe èrè little ló máa ń ṣe Hope you slept well. Yes, I did. Yeah, what do you want for today? I'd love to go to the beach. Just to go to the beach? Just that alone? Yes. What would you love to eat this morning? Yam and egg. Oh, yam and egg. Have you told the cook about that? Yeah. That's cool. Okay. So, make sure. Oh. Sister Rebecca. Uh-uh. How are you? I'm fine. you. Uh, sorry, sorry. You, you, can go and play. Okay? Okay. Yeah. Sister Rebecca. Sir. Ṣé okay? Ah, ọmọ yìí ni mo kí tó dá mi lóye last time tí mo rí. I I ló <laughs> kàn ṣe everybody. Uh, actually, the mistake a whole lot of people are making ni pé wọ́n mọ̀ pé tẹ́ bá tiẹ̀ bí ọmọ sọ̀hún yẹn you let them understand wípé a ní àṣà àti ṣe láti ibi tí àwọn òbí wọn ti wá eh, at this age now ó ti di pé ó ti ń gbọ́n ó ti dé time tó yẹ pé mi gbọ́dọ̀ gbé wọn wá sílùú kan wà ní nàìjíríà kan kọ́ ìṣe àti àṣà wa so that by the time tó bá padà á yàtọ̀ ó yà mí lẹ́nu wípé ọmọ mi you won't believe it tó bá máa kí mi ń sìn ó máa ni. <laughs> àbúrò ẹ̀ gan máa kí ìyẹn ó máa kúnlẹ̀ ó máa kí mi ó máa kúnlẹ̀ nígbà tó ń wà lọ́run tí n bá lọ bá wọn lọ́run hello dad hello dad hi dad ṣé ṣé o okay that's good that's good. Ah. so a gbọ́dọ̀ kọ́ wọn a gbọ́dọ̀ jẹ́ kọ́ mọ root wọn a gbọ́dọ̀ jẹ́ kọ́ mọ̀ wípé bá a ṣe ń ṣe nílẹ̀ ibi tí àwọn òbí wọn ti wá nìyẹn. God bless you. Yes, ọ̀rọ̀ pásítọ̀ yín mo wá rí o. ṣé kò sí ṣá. bámilóye ni o. ẹ kí ló ṣe broda bámilóye. ẹ wò bámilóye láàánú tí mo lọ wò lọ́sibítù ṣé bámilóye fẹ́ para ẹ̀. ẹ́ẹ̀. ṣé bí onígbàgbọ́ ni wọ́n ẹ̀ṣẹ̀ tí òun dáríjì láyé tó jẹ́ pé ó wà grievous jù ó ní kí onígbàgbọ́ àbí ẹnikẹ́ni kó gba ẹ̀mí ẹ̀ ẹ̀mí tó jẹ́ pé tó bá ti yọ kò lè rí dá padà. Ah. kí ló ń wá sọ pé ó dé. ọ̀rọ̀ owó tá a ṣe ń wá iná ni owó àbọ̀dá gan owó sọ́jú ẹ̀yẹ kò àtẹ̀mọ́ a ní hopes anywhere. sista Rebecca Sherry ó ṣe wá láàánú wípé ìjọ pulse wa wà buoyant enough láti wípé ká support wọn ṣùgbọ́n à ń support wọn pẹ̀lú àdúrà nínú ẹ̀mí à ń fàdúrà jagun fún wọn all I know is ọlọ́run tó dájọ́ ẹ̀ tó gbéjọ́ ẹ̀ kalẹ̀ tí àwọn dẹ̀ jẹ́ ọmọ ìjọ ní ọ̀nà àrà ní ọ̀nà ìyanu God will provide. wọ́n á rówó yẹn wọ́n á lọ what I'm saying is light at the end of the tunnel okay eh, ṣe bí ẹ̀yin nígbàgbọ́ ṣá hold on strongly to your faith okay i will make sure that i go to the hospital and i will talk to him no ah nǹkan ẹ̀ṣẹ̀ ni ah okay eh, eh, èṣù ń dọdẹ nìyẹn èṣù ń gbógun but we shall conquer ẹ fi rẹ̀ ti Oh, síra. Choir mistress, oh, oh, oh, oh, she might die. Kò sóhun tó ń bọ̀ lókè tilẹ̀ òkè. Just keep your head straight. He's gonna be fine, I'm sure. Just hold it tight, hold it tight, hold it tight, hold it tight. It's gonna be fine. You decide to agree to the deal? How long would it take you to paint me? You should do that in less than 30 minutes. <sighs> but please I can't go stark naked. Can I at least wear something? Or at least even use a towel? How do I defend it that it's a nude painting? <sighs> It's got a nude painting, so if you're putting on anything, it doesn't work for me. That is how far I can go, Mr. Fulani. Please, Joe. See, this is business. This is a deal. The only thing I can do is maybe make you wear a bikini or, um, or a swimming suit or something. Oh. but kò sí yàtọ̀ nínú ẹ̀ àti bikini àti swimsuit kò sí yàtọ̀ ń That's the best I can do. Make a decision torí Cause the time already. <sighs> I think I'll go for the swimsuit but this is not fair. Stop saying kò fair, man. You're making it look like I forced you to come and do this. I'm sorry. Great. Um, I do not have a bikini and there is it's in whatever in the house. But I think there's a store down the street that can actually get it. Okay. Um. Oh. There's no cash in there, husband. I have my card in the car, so I'm going to use my card. Let me just rush. You should be a size 10 or 12. I'm right back. Am I sure I'm doing the right thing? Just keep your but Baba, are you serious? But she gets size. What's <laughs> Mama she to play? Can you imagine? Oh, I just hope I'm doing the right thing. Torí kò ń ṣẹjọ́ Why am I stressed? Oh, Shindara, you're probably lost in thought or something. Omri, trouble. Where do I change? Use the stairs. Any room is fine. be fine, I'm sure. Just hold it tight, hold it tight, hold it tight, hold it tight. It's gonna be fine. Stress, oh, quiet, me stress, oh.